adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba Allah eléyìí tí ó tó ṣe rọrùn fún wa látún ti pàdé lónìí káwa máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ eléyìí tá ń kọ́ nínú tírà ọlọ́run ọba Allah ááyà kan ọ̀n láàtù fúnra wa lónìí kìí ṣe súra táàtù lọ láàtù ááyà yìí ó yẹ ká fi ṣe ra wa ní àǹfààní nítorí àsìkò tá mẹ́mẹ́ nítorí pípàtàkì ẹ̀ nítorí wípé bí ẹyẹ bá ti ń lọ òun là á sọ̀pọ̀ ẹ̀ aya náà ó ní àyà méjìlé ní àádọ́rin nínú Suratul Furqan aya kejìlé ní àádọ́rin ṣe ló wá lámà àádọ́rin àwọn tí bí wá ní màá ọmọ àádọ́rin ṣe ma ọgọ́rin Ah, àádọ́rin wá gọ́ kí lọ àádọ́ta àádọ́ta 50 nǹkan dé kí lọ àádọ́ta 50 ní ọgọ́ta àádọ́rin wá 40 ah. o ogójì tó ti yẹ ọgbọ̀n òun ni ogójì àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin ẹ̀ áyà kejì lé ní àádọ́rin 72 áyà 72 nínú sọ́lọ́tù fọ̀kọ́ọ̀lù wọn làbẹ́ tù ṣe seventy two náà. Aya yẹn gbogbo wa oníjà sí alukùránì gbẹ̀tọ́ bá ní kùránì nù wa ẹni ó ní lọ́wọ́ ẹni tó ní lórí fóònù gbogbo apáta ẹni ó bá ti ní lórí onídìí kó ń sin kankan tẹ ọpọlọ rẹ̀ ní kó sílẹ̀ ìyọ́ ni tí ọ̀bá ní lórí tó wá ní Al-Qur'an lórí fóònù kọ́ máa ṣe gbogbo wa lábẹ́jẹ́ ká gbọ́ yìí torí kí ọlọ́run bọba tó láàrẹ́ ga anábà Muhammad sallallahu alaihi wa sallam tó rán sí wa kí ló fi yẹn náà sí wa fún Al-Qur'an àti súnà rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́ anábì tó wá ní nǹkan méjèèjì yìí lòun fi ilẹ̀ fún wa òun lọ ń tóun o ṣùgbọ́n fún alìkùnránì fún wa lẹ̀ wa ó fi súnà lẹ̀ wa ó a bá ti dìrọ̀ mọ́ méjèèjì àní sọnù ẹ̀yọ́ mọ̀ yá mi táwọn ń bẹ ń bí wà lọ́yọ̀ náà ló pọ̀ láyé nìkan ọ̀nà àánú ní àwọn ọ̀nà àánú tó ní agbára tó sì jẹ́ kí gbogbo ẹ̀ náà wọ́n sọ lóko ẹ̀sìn tó àwọn ènìyàn wá ń fi anáyẹ̀ sí sọ̀rọ̀ wọ́n sì fi ń sọ àwọn èèyàn àwọn èèyàn ń pa àtẹ wáàsí ilẹ̀ báyìí wáàsí tó ṣe wípé wọ́n à ní èròǹgbà kankan lérí pípàtẹ wáàsí ìjùpá fẹ́ sọ̀yàn lọ àwọn èèyàn ń pa àtẹ ohun tí wọ́n ń pè lẹ́sìn lẹ́pẹ́ wọ́n á pè ní ẹ̀sìn fún àwọn ènìyàn wọn ò dé ní kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ tí wọ́n fẹ́ sọ àwọn èèyàn lọ àwọn àsìkò ẹlẹgẹ́ ní àwùjọ ilẹ̀ Yorùbá ní àwùjọ Nàìjíríà ní àwùjọ ilé ayé pátá àwọn àsìkò ẹlẹgẹ́ nírú àsìkò tàwà yìí àwọn àsìkò tàwà yìí nínú unfortunately nínú àwọn tí wọ́n jẹ lẹ́bọ̀ yí ẹni tí ó bà lọ́nà wa yóò tún bá ẹbọ lọ ìbànújẹ́ tí bẹ́ẹ̀bẹ̀ nù ní ṣe náà ti bẹ̀rẹ̀ ọkùnkùn pẹ̀lú kùnkùn rẹ̀ yóò tọ́nà bọ̀ yóò àtọ́jú ní ojú yálà ẹjẹ́ ẹ̀wọ́n bínú ọ̀ ní àwọn àsìkò tá a wà yí gẹ́gẹ́ mo ti ń bá bọ̀ àsìkò kan tó ní ewu ni nílùú kan nílùú kan ìlú kan tẹ́gẹ́ tí bá ti sọ́lọ̀ àwọn mìíràn tó wà bí ìlìmọ̀ lọ́ọ̀ àwọn kan nírú alẹ́ ọjọ́ òní báyìí lọ́dún kan wọ́n sì lọ sóòrù ìṣòòrù ìṣòòrù àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí wọ́n sì ń bọ̀ àwọn kan sì lọ àtàkì wọ́n sì bá kan ẹ̀dá ni wọ́n sọ fọ́lọ́ gbogbo àwọn àti àwọn àtúntò dáwà yìí jẹ́ mo ní sọ fún wa àsìkò kan tó ní ewu tọ́pọ̀lọpọ̀ tí ó ní ìgbàdí orí ibú bẹ̀ kọ́lọ̀mọ́jà bá wọn ìgbàdí orí ibú lábẹ́ ẹni pé ìdí àlù yìí ilé ìsọ nínú yìí láwọn èèyàn lẹ́nu ń jẹ wọn àṣìṣe tán àtìdáwọ̀ rẹ̀ gbó wọn àṣìṣe tán àtìbọ̀gbọ̀n ṣe nítorí wípé ìpayà àlùkìyámà ó kéré lọ́dọ̀ wọn òní májúmọ́ ọ̀la àìmọye èèyàn ní òṣòrí ìlú ọlọ́mọjà wa lábẹ́ wípé àwọn fẹ́ mọ́dún tuntun àwọn fẹ́ mọ́dún tuntun wọ́n sì yẹn iṣẹ́ ẹ̀fọ́ fẹ́ lómi báyìí ó níbi tẹ́lómi ó sùn mọ́jú lónìí báyìí ó nírú oorun tẹ́lómi ó sùn lónìí báyìí ó nírú àwọn àgbègbè tẹ́lómi ó dé lónìí báyìí ó nírú àwọn àjọ ẹ̀bọ tẹ́lómi ó ṣe lónìí báyìí ó níbi tẹ́lómi àwọn kan bẹ lórí ìrìn àjò báyìí tí wọ́n ń lọ torí pé ọdún tí wọ́n fẹ́ mú yìí wọ́n ti ní àwọn àpinnu kan bẹ̀ táwọn ọ̀dọ́ wọn fọ́ sí i wọ́n ti lọ wò sí ní bọ̀ ẹlòmíì ń lọ bá ń kò ní délé mọ́. ẹ̀yin mùsùlùmí tá à ń bẹ níbí láwùjọ wa yìí ẹni tí ń ti àgbè mọ́ra yìí máa pọ̀ ó jẹ́ ike pípa tó mọ́ra àmọ́ àwọn àdìsọ àwọn èèyàn ìyẹn lọ́sàn-án tó jọ́jọ́ kérú ààyà yìí gbogbo wa látọ̀dọ̀ ọmọdún mẹ́rin.

ẹwà dàpọ̀ tí mo fẹ́ sọ fún aníṣe kùránì lábẹ́ tó o kìí ṣe ọ̀rọ̀ tèmi o kìí sọ̀rọ̀ àwọn tí mo kéwú lọ́dọ̀ wọn èmi ò lẹ́gbẹ́ kìí sọ̀rọ̀ ẹgbẹ́ wa o èyí lẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọ̀rẹ́ bí ṣùgbọ́n súnà tá a lá ń ṣe iná ẹgbẹ́ fún mi lọ́dọ̀ àwọn àwọn oníṣúnà àwọn ẹlẹ́gbẹ́ oníṣúnà àwọn ẹlòmíì gan ẹ̀sìn míì fún mi lọ́dọ̀ wọn kìí sọ̀rọ̀ ọgbọ́n jẹ́gbẹ́ wọ́n nínú ẹ̀sìn sí i.

الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما أعوذ بالله من الشيطان الرجيم sílẹ̀ fún kéde ìtàn abala maka ojú ya àmà wá àdìlé ìtàn ó o si ìtàn lọ ọlọ́yìn wa ìbádùn rọ̀ṣmánì àwọn ẹrúsìn ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọba oníkẹ́ àṣekárí gbogbo ẹ̀dá nílé ayé ń bí ọba tí ó ń sàwọn kankẹ́ lálùkẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́rò sí tèmi gangan lóòótọ́ tí a bá bí ó pé a tẹ́bẹ̀ ìgbẹ̀rẹ̀ ayé lẹ́rùn sí ọlọ́run kí ni àwọn qualities àwọn àròyìn ẹwà àwọn àmì téèyàn fi mọ̀ pé abúgbò ọlọ́run lèèyàn ọlọ́run kẹ́kọ̀ọ́ ọ̀dí ádámù mẹ́jọ kẹ́ni kan sọ fún ike wòlíì lòun tó bá ní wòlíì lòun ọlọ́run bọba tó lára ẹja fúra ara rẹ̀ ó di fáyìn wòlíì ẹ̀ alladhina amanu wa kanu yattaqun

ṣé lọ́jọ́ wa ìṣe abdu ọlọ́run ọba ní wọn bá ṣe abdu ẹ̀ ẹ̀ dáhùn abdu ọlọ́run lè mú ṣé ni wọn ṣé ò ní ọ ó ní ọ tó bá ṣe pé òun ní ọ a gbọ́dọ̀ rí àwọn àròyìn tọ́lọ́wọ́n bá ka lè yìí lára rẹ̀ àwọn àròyìn yẹn wá pọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jọ mi ìkánú àwọn àròyìn yẹn afẹ́ wá mú ọlọ́ni alẹ́dínà ya mṣúrù na alẹ́lẹ́ áwùdí áwùná wáyíza ọ̀pọ̀ọ̀pọ̀ ahùn mọ́lé jáàrí lóòrùn àpọ̀ọ̀lù ọlọ́ni àwọn tí ó máa rìn lọ lórí ilé ọlọ́wọ̀n ọba pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò túmọ̀ sí kíká máa ti wọn náà lórí ìnáwó ni láì sí wà lára rẹ̀ ọmọ yọ ọkùnrin ọmọ yọ obìnrin ọmọ lọ aṣọ tí wọ́n wọ̀ ìṣùgélé ní alàdínà yamṣúnà alẹ́lẹ́ arúgbé haúná wọ́n máa rìn lórí ilẹ̀ ọlọ́run máa ṣe máa rìn lọ lórí ilẹ̀ ọlọ́run ọba tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ ọ̀yẹ́dà àkọ́tọ́bà ọmọlẹ̀ jẹ́ ìlú nígbà táwọn òpònú bá dojú ọ̀rọ̀ kọ́ wọn tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ òpònú síyàn kọ́ọ̀lù gbàlà ọ̀yà ẹ̀mọ́wọ̀rì àwọn yìí tẹ́lẹ̀ ló tẹ́lẹ̀ ló yànmọ̀yànmọ̀ ara Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn safahishan wala mutafahishan kì í máa sọ̀rọ̀ jàkàjàkà wala ìbàdí ó ní àlìbàdà àtòmínà nífà kọjá pé ọ̀rọ̀ dọ̀tí kẹ́kọ̀ọ́ òsì tẹ́nu èèyàn gbà ara mi pé nífà kó wà lára èèyàn fi kún mẹ́rin fi ọtí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó ti mọ̀ nínú àwọn ayatollah mọ̀nàmì sálàyé mi ké tí bá ti mọ̀ yín pé àmì mọ̀nàmì ké arúgbó àwọn ọmọ nà fi yẹ̀ká nà mọ̀nàmì kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ àwọn akẹ́mẹ́rin kan bẹ̀rẹ̀ ìjàmbá sọdọ́sílà ògidì mọ̀nàmì ké ní ẹ bá mọ̀ hadith ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق ẹni tí kan náà wà bá ti wà lára rẹ̀ wà ní fáàpù ló wà lára rẹ̀ ó bá bẹ́ sórí ibú mọ́pàárọ̀ ìdáhájẹ́fà kẹta wà múnábìkì òpùrọ́ ọba wà pàárọ̀ mọ́ ìṣàbà aláṣẹ ìṣàbà àlẹ́yìn aburú ti bẹ́ẹ̀ tí rọ́bà yìí mọ́ ọlá láti kéke ọlọ́mọdé owó ewu lórí pọ́ǹpàárọ̀ mọ́ ìṣàbà aláṣẹ yìí ṣáàbà rẹ̀ mọ̀ ń ṣàbà tó bá lo ṣàbáàbù rẹ̀ sẹ̀ǹkó ṣàbáàbù ni ló jẹ́ bá àdúgbò oníṣàjà ṣáìbù ní tẹ́lẹ̀ kejì ló ń jẹ́ ṣáàbà ṣàbà ó lo ṣàbáàbù rẹ̀ àsìkò ewé rẹ̀ ó fi yòókù rọ́ ìrọ́ ìrọ́ ìrọ́ sáà gbogbo ẹni ó bá di yòókù rọ́ kò sẹ́sẹ̀ tí ò ní lè dà ní yorùbá fi sọ wípé mọ́ tó bá parọ́ kí ni yóò sì yọjà lè torí pé irọ́ ti ń pa òun náà ìbẹ̀rẹ̀ gbogbo aburú sọ́ra kọ́ má lò kọ́ má sì bẹ̀rù ẹ lò gbogbo wa bá ṣe wà kálukú kọ́ ìsìrì díẹ̀ àwọn tí wọ́n bèbè lò gbà nígbà kékeré nígbà ìwé wọ́n mọ̀ sọ̀rọ̀ pa mí ní ìdí mọ̀ ń sọ̀rọ̀ ìbáṣe pé ìlú ọ̀dà wọ́n ti ní ta ní sọ̀rọ̀ tí wọ́n ní ti ń jẹ́ ẹ̀rẹ́dẹ́wì nìyí lórí ẹ̀fẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀dẹ́ náà mo ti lọ gbèbí sáyé mi á ti rẹ̀ ń tó jáde wípé irọ́ nípa ọmọ ọjọ́ ẹ̀kọ́ àjọjọ ṣègbè ní báyìí láàjọjọ ṣègbè ní báyìí ṣùgbọ́n wà lè yá àzùgbè láwọ̀ nílùú ẹ̀ láìláì bọ́ọ̀ bá jọ́rọ̀ tí ọ̀dá ń pa mi o lè wá máa gbọ́ lọ́dọ̀ àwọn ọlọ́run bó fi orí jìn àyófin orí àtìkò ń gẹ́ ẹjá jẹ́ ìyẹn mọ́ báwọn lọ́dọ̀ ìwé rẹ dáadáa káyọ̀ lè rí nǹkan sọ ń pa kí wọn náà lè lẹ́nu àbíbìrì àwọn náà sọ fún Musa ní alámùnà rọ́bí kàfí náà wà jíjà yẹ́ Musa àdábì ọlọ ìwọ apààyàn àwọn akọ́lá àtọ́ wọ́n lẹ́bí kàfí náà ní ọmọrí kàkiri oníyọ ọdún tó lọ bí wẹ́fà àìsà fàálà tákà alàbí fàálà abọ́jọ́ gbé tó ti ọjọ́ àjọ ìgbà àwọn àpárapàrá tó wù lèyàn torí gbéyàn ọmọ ní téyàn ó lì lọ́la lèyàn bí má protect òní èèyàn torí pé tọ́ bá débi tọ́ ń lọ tọ́ ọmọ ọmọ bí tọ́ ń lọ ọkàn wà láyé lọ nígbà bá yáwó àbára rẹ láwọn bí tọ́ bá bára rẹ ń bẹ̀ àná rẹ ọ padà máa tẹ́lì àwọn tí wọ́n mọ̀ wọ́n pa wọn tán ìwọ náà ọbẹ̀ lẹ́nìkan sọ̀rọ̀ ọbẹ̀ mójútó wọn sọ fún pé wọn náà ṣe jù bá ń lọ gbà náà ìṣọ́ra yín dáadáa ìgbà wọn tá a jẹ ẹ máa wá fóònù kì ẹ máa wá wakọ̀ ọmọdé ò tó lóko kí lọ́ọ́ fẹ́ fóònù kí náà fi ṣe ń gbèsè ayé kí náà fi ṣe kí náà fi lóko wà mú gbèsè ayé gbogbo ara àdẹ̀ra ní ìdẹ̀ra bí ọba ti lò dáyọ́ sàbámà lórí ẹ̀lá ti àwọn ẹ̀wọ̀ ọkọ̀ ìyá lọ́bẹ̀ ní kọ́ mọ́ gbẹ̀mí fún ọmọ ìdímọ̀ lọ ọlọ́wọ̀n bá wá ń ka àwọn àròyìn wọ́n lọ ń ka lọ والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما اترك على والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويأخذ به ọlọ́wọ́ bá kà lọ bẹ́ẹ̀ tó fi wá débi àyàwó òní àyà yìí gbogbo ìwẹ̀ tó wà níbi ọjọ́jọ́ mọ́ òsì gbọ́dọ̀ lò ọlọ́wọ́ jù sí lò ọlọ́wọ́ jẹ́ àjọ yìí yóò sì jù sí lò fún ọlọ́ni wọ́lọ́dé lọ́lá والذين لا يشهدون وإذا أرضوا إنهم مرضوا كراما والذين لا يشهدون الزور وإذا مرضوا إنهم مرضوا كراما ọlọ́run bá wá ń dá tó bá ti gbẹ́rù jẹ́ ọlọ́run ní olùfọ́ ọ̀kan lórí tó gbọ́dọ̀ wà lára ẹ̀ táà bá ti rí lára rẹ̀ wọ́n ìṣẹ́rú sí ọlọ́run gidi ẹ dákun kí wá nípìnlẹ̀ ń tà ń pè ní mùsùlùmí oníkágbàpẹ́ ẹrú ni wà ẹrú tọ́lọ́ ni òbí sẹ́rú èèyàn ṣé ẹ mọ̀sá ìyẹn nípa oyé gẹ́gẹ́ ní ààlà tí ń bẹ láàrin mùsùlùmí àtàwọn tí wọ́n ń pẹ̀lú àwọn náà sọ̀rọ̀ tọ́ra àwọn gbà pé ọmọ ọlọ́run làwọn ọmọ ọlọ́run síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ bàbá àwọn tí ń bẹ lọ́run àwọn ní àwọn ẹ̀ṣẹ́ ẹrú ẹ̀yìn ẹrú wọ́n tírèsì wọ́n pé ọmọ ẹrú ni ọmọ ẹrú wọ́n ní nítorí pé ìyá Ismail ẹ̀fẹ́ ẹrú torí kọ́ wá jẹ́ pé ẹrú ni ìyá rẹ̀ ó ní wáyé ó wọ́n ní dínú dẹ́ẹ̀fín ọmọ ọmọ ọlọ́ọ̀mà ọlọ́ọ̀ tó bá wá ṣe pé ẹrúsìn ọlọ́run ọba ní ọ́ tí wọn náà fẹ́ máa kílèmù kọ́ ma kọ́ sórí imú pẹ̀lú wọn ọlọ́run níjà olórí bọ́ wà lọ́wọ́ mi ọlọ́run ni wàlá sí ní àlá túmọ̀ sí pé ìbádùn rahman la yóò gbowà síbẹ̀ ní àyẹ̀fẹ̀ kọ́ torí àní sórí ibú lágbàgbọ́ ọdí ìlànà tó bá wá rí bẹ́ẹ̀ ara rìnrìn ọlọ́dúnwà lọ́dún yìíràn àwọn ẹrúsìn tèmi tí mo gbà lẹ́rúsìn láwọn tó ṣe wípé láyé ṣàdúnà zúọ̀rọ̀ ẹ̀ ní bá wọn níbi tí wọ́n bá ti ṣe zúọ̀rọ̀ láyé ṣàdúnà zúọ̀rọ̀ wọn ní wà bí zúọ̀rọ̀ kí láwọn náà wá wò káwọn náà wá jókòó síbẹ̀ ẹ̀ bá wọn bẹ̀rẹ̀ ẹ̀dàkùn láyẹ́ṣẹ́ àdúnà zúwọ́rọ̀ lọ́lọ́wọ́ bá sọ àwọn àfá onítàfsírù wọ́n ní ìyẹn láyẹ́ṣẹ́ àdúnà ṣẹ̀lídà wípé ó bá rí nǹkan bí ìfàmọ́ ṣẹ̀lídà àwọn kanú wọn pé láyò ṣáhìdú nà náà lójú ẹ̀ẹ̀ni bá wọn níbi zúúrù zúúrù yìí ẹwà lọ máa ká gbọ́ tafsir ẹbẹ̀ látorí tọ́bárí ẹfà lórí àwọn tafsir kéti kẹwà máa sájọ ẹ́sà ìtumọ̀ méje táwọn tafsir sọ alìmọ́wárì yìí ó tó bẹ̀rẹ̀ ọ̀ká kún ó di mẹ́jọ lẹ́lọ́ọ̀túnmà méjèèje àbí mẹ́jẹ̀ẹ́jọ àwọn kẹ́kẹ́ wá dà wọ́n pọ̀ àwọn kan náà àwọn fọ́ọ̀ níta sí yóò wò mí kọjẹ́ tó bá rí lọ́wọ́ tó bá rí dáadáa ó mọ̀ ìdúró mú mú rí wáyà wá lérí ẹ̀ ó ní wà lẹ́dí náà láyé sáàdúró náà dúró àwọn tí wọ́n yé lọ bí tí wọ́n bá dín ti zúúrù ó ní ìtumọ̀ rẹ̀ kan nínú ìtumọ̀ táwọn ibi tí a bá ti ń pẹ̀ lómi lọ́nà lẹ́yìn ọlọ́run kí ní kan olúwa wọn àmì tí a ń rán amen ẹni bá ń rẹ̀ ibi tí a ti máa sọ pé mẹ́ta lọ́kàn lọ́lọ́ ẹ̀yìn lọ wọn à ní lọ wọn wọn à ní lọ wá kan tí wọ́n jẹ lọ bẹ̀ wọ́n ẹ̀yìn bá wọn bẹ̀ ibi tí a ti ń ṣẹ̀bọ̀ gbogbo rẹ̀ bọ̀ kódà wọn ò ní lọ bí ọkọ̀ gbogbo wọn ò ní lọ bí ìpẹ́ wọn à ní lọ bí òkè bá kódà wọn ò ní ṣe tọ́rí sí àwọn ẹ̀mí ní nínú ìtumọ̀ tí kọ́ bá rí bàbá lọ́dọ̀ àwọn ẹni ìtọ́wájú wọ́n ní wọ́n lásí nàlá yẹ́ṣọ́ àdúgbò lóòrọ̀ àwọn tó ṣe wí pé níbi tí wọ́n bá ti ń kọrin wò ní níbẹ̀ wọ́n àzóòrò yẹn jìnnà wò gbogbo omi tí wọ́n ẹ dàpọ̀ tó bá ṣe pé ẹrú sin ọlọ́run ọba lẹ́ni tí ò ní débi tí wọ́n ti ń kọrin ẹ dàpọ̀ táwọn èèyàn lọ bí jáde kọrin ní ìsìn àbí wọ́n ń gbọ́ orin. láyé ṣe àdúnà zúrọ̀ wọ́n à ní lọ́ọ̀bẹ̀ wọ́n à sì ní tẹ́tì. ó ń bẹ náà táwọn ní sọ́nà àgbà fáìlì nínú tíra tàbí rúbi láyé sùn ẹ̀hún náà tó bá di kí wọ́n ń kọrin wọ́n á ń lùlù wọn ní tẹ́tì àwọn sábẹ́ àdébà Muhammad wọ́n ní sẹ́rí Ibnu Mas'ud radiyallahu anhu wọ́n sọ̀rọ̀ kan tó lálàáfíà ó ní orin gbígbọ́ yanbutu an-nifaq fi al-qalb tẹ́rí tí èèyàn bá gbé nǹkan tí ó bá wù tó bá fi fatalaita sí tó wá wù ó ní bẹ́ẹ̀ ni orin dé máa gbin ìwà àgàbàgebè fún yàrá kan gbogbo ẹni tí bá máa gbọ́ orin láyé yọ mọ̀rọ̀ pa ìwà tí wọ́n kún ọwọ́ rẹ̀ ẹ̀yẹ eh, ọlọ́run bọ́ sáà nìyẹn ẹ dákun orí wo ni à láyé nìyí tọ́da ṣé fújì ni àbí dùdú àbí tàjíríkì àbí ikọ̀ àbí gàúgàú òní ní ìgbọ́rí láyé wà láyọ̀ ni mo tọ́kàn wọ́n ní jókàn bẹ̀ tẹ̀sùmọ́lẹ̀ nílò ìmọ̀lẹ̀ wà wọ́n ní ìgbọ́rí ìrọ̀lẹ́ ìmọ̀ ẹ̀tẹ̀gbọ̀n mọ̀ ọ́ kọjá lọ gbára ẹwà mi wọ́n máa ń jó títí fi àrí fèrè ní bá ní à ah, wọ́n ń jó ni wọ́n ń jó tí sùmọ́lẹ̀ wà lọ́ọ̀yì ìgbọ̀rí láyé ọlọ́wọ́n bá jẹ́ lẹ́nu kí jó kan bẹ̀ tí sùmọ́lẹ̀ mo ní tẹ́sù ń bẹ lábẹ́ ẹsẹ̀ wọn jábí ń tẹ̀ mọ́lẹ̀ èṣù jáde bì ní rìn lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí gbàtẹ́jẹ̀ ń fúlò ọwọ́ àlọ́ ń tẹ̀ mọ́lẹ̀ èṣù jẹ́ lára rẹ̀ ni abẹ́jọ́ òjijì àtẹ́lẹsẹ̀ yẹn tẹ́lifóyà

níbo lórí ìhún wà tó dá àbọ́rin tàbọ́rin ẹ̀sìn àwọn ọ̀dá àwọn olíṣìngà àbí bẹ́ẹ̀ kọ́ ní olíṣìngà ọ́dà pé aburú wọn jẹ̀ dídí kò ìdí èrò fún ọ̀pọ̀ bíi dídọ́ mu àbí la àmì ìbìjì náà àbẹ̀kú mọ̀ kankan gbogbo ẹni tí bá máa tó orí nù yín ọ̀fẹ́ ní ọmọ ilé tó wà lórí fóònù ẹ̀ lọ́dí léèdì ẹ̀ tó ọ̀bá fẹ́ kí ní fáàpù owó ní ẹ̀mí ẹ̀ kó o fi fọtaláìsà sí ní fáàpù ara ẹ̀ fọtaláìsà ní fáàpù ọmọ wa dájà sí ọ wá ní gbádùn wá sí òní wàrà rẹ̀ bẹ́ẹ̀ bá bọ̀ sọ̀rọ̀ títí títí títí mo rí mo tún ìwọ́n tó ń gbórin ní kọ̀rọ̀ tó ń dọ́gà ń ṣe gbogbo ọlọ́rin lọ́wọ́ lórí gbogbo ọba wọ́n sì máa wọn rí burúkú àwọn orin jẹ́ ìmọ̀jọ́ ní mọ̀túnmọ̀ rẹ̀ tẹ̀ ní mọ̀túnmọ̀ àwọn ó máa ń wí. ìwà pọ̀ láàrin àwọn obìnrin tí ọ̀dà ọ̀pọ̀ orin gbígbọ́ ọ̀pọ̀ láàrin wọn ìyàwó ń gbọ́ orin tábù rẹ̀ ọmọ kí máa ń gbọ́ dáradára ni gidi àbí akójẹlẹ́lẹ́ àti ńgbórin kiri ó tó tún síra ẹ̀ tó tún jẹ́gẹ̀ sí tó ń kọ́. tó o bá fẹ́ ya alábẹ̀rẹ̀ àti tó o fẹ́ kó nú àwọn ẹrú sí ọlọ́wọ́n bá gidi òní máa gbọ́ orin máa gbọ́ orin. orin bíbọ ara rẹ̀ ní wẹ́lẹ́dínà láyé zúrọ̀ àwọn àfọ oníjàmùsí sínú àwọn ìwáyà tí alìmọ́mù tọ́bárí rahimahullahu ta'ala tó gbà wá látọ̀dọ̀ àwọn sálà wọ́n ní àwọn èèyàn tó ṣe wí pé wọ́n èyí débi wọ́n bá ti ń parọ́ wọ́n èyí débi tán ti ń parọ́ ẹni tí èyí débi tán ti ń parọ́ tọ́lọ̀ ń wá ròyìn rẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé tìmọ̀ rẹ̀ ní pé yọ́rọ̀ òsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kẹ́bà àti tọ́tọ́rin náà ni olóṣèpẹ̀lá rẹ̀ mùsùlùmí tó jà kọ́nù orin tó dánu ọlọ́ni wà máa lámúná òṣẹ́ ẹ̀rọ wà máa yàmbà rí ìlà orin tó tún dáa orin tó tún dáa torí pé tó bá já kọrin yóò bá ìtàlá rẹ̀ jẹ́ wọ́n lè lórí nẹ̀kì tí ó mú wa orin lẹ́yìn kò sí nǹkan tó ṣe yìí wọn orin poem kápò òwe kò sí nǹkan tó bu wọn bẹ́ẹ̀. àwọn orin ti bẹnu àwọn orin tó ti lọ bá nẹ́bí sàmọ́ sálà pẹ̀lú ẹ̀ tó náà lò tó fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n fún máa rọ orin rárá. ẹ wá dákun irọ́ irọ́ irọ́ irọ́ gbogbo mi ti bá náwó sí lórí tìmọ̀ tí bá náwó báyìí lórí tìmọ̀ ìwé ó ní tùmọ̀ tí bá náwó báyìí ó ní tùmọ̀ tí bá náwó báyìí ó ní tùmọ̀ kì í sọ̀rọ̀ àwàdà tí bá tún náwó báyìí náà ó ní tùmọ̀ wọ́n sáré lórí ibi tí mo náà sẹ́yìn ìlọ́ nípa àjọwọ̀n láni ọlọ́wọ́ pọ̀pọ̀ wáyé pẹ̀lẹ́ mú kékeré níbi tí bá wọn lọ kékeré kí lọ́wọ́ máa parọ́ kó téè bá sọ wàdíwàdí ló mọ̀ parọ́. wàlàdínà aláyé ṣàdúnà zúrọ̀ àwọn èyí ṣòkùrọ̀ wọn èyí báyà parọ́ ẹ̀ sì tún ní báwọn bí wọ́n ti ń parọ́ jẹ́ tí wọ́n ti ń háàkì bóun ní pé bó láti gbé rọ kalẹ̀ pẹ̀lú báwọn bẹ̀. wàlàdínà aláyé ṣàdúnà zúrọ̀ ríwáyà mi nìyẹn ìwáyà yẹn wá pọ̀ bẹ́ẹ̀ tí tó bá rí gbà wá torí àsìkò mo fẹ́ sá lọ bí tí mo fẹ́ sá lọ yìí lọ́wọ́ àwọn wa tó bá rí wá mú wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn sára kí wọ́n tún tún báyìí wọ́n tún tún báyìí wọ́n tún tún báyìí bọ̀bọ̀ wá dọ́dọ̀ inú kẹsì ìgbà gbogbo máàna tí tó bá rí sọ wọ́n sọ ó tún wá pa ọ̀dọ̀ eré tí inú kẹsì ìwà àṣekùn tó lọ ọmọ ìgbà àwọn tàbí òjú bá máa ń múlò wáyà alátọ́dà àwọn sálàmù eléyìí mo fẹ́ sọ yìí kódà nínú àwọn oní tàbí àwọn tí wọ́n gbà wá látọ̀dà abdullah bin abbas rọ́bì aláwọ̀ àníwọ̀ àmì àníwọ̀ àní àmì wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n làbí iná aláyẹ̀ṣẹ̀ àdúgbò náà lóòrọ̀ lọ́wọ́ ibùdó kẹsì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ ní oṣù ẹ̀dàkùn ayàtọ́lọ́sọ́nà alkùnrin táwọn ọmọ onítàbùsùn ti túká tó bí jáde ní àti ẹ̀ làwọn tó wà mọ́ sàwọn èèyàn ni wọ́n mọ̀ sí sọ̀kọ̀sọ̀ ayé àǹfààní níbẹ̀rẹ̀ rí rẹ̀ wá ẹ̀rí rẹ̀ ní tọ́lá àkàsọ kí wọ́n sọ pé kíní kọ̀ọ̀dá mẹ́rí rẹ̀ wá ní àlùfáàní ẹ̀rí rẹ̀ rí ibi tó sì rí mọ̀ sọ lọ́wọ́ kúrútùbí ọba ń bẹ̀ kúrútùbí ò lè sọ fún àlùsùn náà tán lọ́kọ̀ọ́ ebúrú kẹsì rí ìgbà wọlé ó ti sẹ̀mí ìgbà wọlé ẹ̀yìn tó máa ń jẹ́ súnà ilẹ̀ yorùbá ìgbà ní ìsìláàmù tó ní fún ní Islam àdàpọ̀ mẹ́bọ̀ ìbá ìsìláàmù ń bẹ̀ẹ̀ àwọn bá ń bẹ̀ ìsìláàmù ẹlẹ́bọ abọ̀gùn gbogbo ẹni tẹ́ ẹ máa ń sọ yìí ká wọ́n sọ pé ó jẹ́ kírísímàsì ọ̀dà yìí kan kírísímàsì ní bẹ̀rẹ̀ ẹ̀rí rẹ̀ wà ẹ̀rí rẹ̀ lójú kúrò tó bí lọ owó tó máa yà yìí ibùdó kẹfíìn lọ owó tó máa yà yìí wọ́n ní láyé ṣe àdúrà zúrò wọ́n ní àzúrò yẹn nínú àwọn tẹ́lẹ̀ àwọn tó tún bẹ́ẹ̀ pọ̀ wọ́n ní àyájọ́ ilé mùsùlùkì àyájọ́ ilé mùsùlùkì tó bá wo ibùdó kẹsí mú olè sọ́ọ̀lọ́ sí bá bẹ̀ tó bá wo kúrú kúrú yóò bá bẹ̀ bẹ̀ tó bá àwọn tafsir mi yóò bá bẹ̀ bẹ̀ láàyè sàájú na zoro wọ́n yìí débi ọdún àwọn kèfèrè ọdún àwọn ọ̀ṣẹ́ bọ́ pé ibà wọn sọdún wọ́n yìí sọ pé àfihàn ìyá ìyọ̀lá fẹ́ máa wù ilẹ̀ alábẹ̀ẹ́sẹ̀kẹ́ ilé ọ̀la fẹ́ ẹnu pé sá sọ̀lá lọ́jà sọ̀lá lọ́jà ilé sọ̀lá lọ́jà ọ̀tún la lọ́jà ẹ̀hún ó ṣe kọ́pílímẹ́ǹtì fún ọlọ́tún la kí lóhùn ẹ̀jí bá máa lọ́jà ẹ̀jí ọ̀lọ́jà náà ládùúgbò alẹ́ yìí àwọn tó ń sáìsùn tí wọ́n pẹ̀lú àwọn ṣe ẹ̀rí ẹ̀mọ́ bí tá burú tí máa ń bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń ṣe ilé ìjọ ń gba àwọn èèyàn tí ọ̀rọ̀ pọ̀ wọ́n bá tó bẹ̀rẹ̀ sí ìjìlá mi ọdún ìjìlá àwọn fẹ́ bọ́ tuntun ta ló mọ́ fún tuntun láyé láti lọ́kọ́ tìlú lẹ́ẹ̀kẹ́ wọ́n kọ̀ kádàrọ ọdún kan lẹ̀ fẹ́ dà láyé láti lọ́kọ́ tìlú iná àgbà iná wọ̀ ń rọ̀ bá àti إنا كنا إنا أنزلناه في ليلة مباركة إنا كنا مدرسين فيها يفرق كل أمر حكيم أمر من إنجنا عن إذن بيت ọlọ́wọ́ bá ní bí nínú omi ìfọ̀rọ̀ kúkú lò amúrí nìṣàkí gbogbo àlámàrí bí ó ṣẹlẹ̀ lọ́dún kan ibẹ̀ láti yẹn gbé ọ wá wálé lábìlì kọjú nínú rọmọdọ́nà ọ máa múra alẹ́ pé rọmọdọ́nà ní bọ̀ ìdí máa múra sí bàátà kó lè mọ́mi láàbó tó dé ọrùn láyé láti rọ̀kọ́ ìgbé àpòwé ni wọ́n ń gbà lọ́wọ́ yín ọ̀yẹn náà fi là

wọ́n fẹ́ ra àlùbáríkà àwọn fẹ́ lọ àlùbáríkà àwọn bàbá àlùbáríkà àwọn bàbá àwọn bàbá ò kí ló àlùbáríkà ni tí ó sì lára àwọn kan lánàá tí ò ní sí lára àwọn kan lọ́la tí ò sí lára àwọn kan lónìí. láyé sàdúnà zóòrọ̀ wọ́n yé lọ bí àyájúl mùsùlùmí àyájúl kùfà wọ́n yé débẹ̀ wọ́n yé bá wọn ṣe wá wà wọ́n yé dọ́gbọ́n ṣe é wéé lọ ṣàìsùn ọdún kọ̀la wéé jí láago méjì lóòrùn kan láwọn àyànná fílà. ó ti ní lórí èpè. ṣèbọ́lá náà wọ́n ń pè bẹ́ẹ̀ tá ló sọ bẹ́ẹ̀ fún èṣù èṣù ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. àtẹ́bíkì onígbà tí wọ́n jẹ́ tí wọ́n máa gbà láì ṣe máa wá bí wọ́n ti jẹ láì sí káàkiri láì sí wá wà ọdún ẹ̀bọ̀ pé ibá wọn ṣe ẹ̀dàkù lẹ́yìn tí tọba ìṣọba ìtàn kò náà tó wá sọ àwọn àlàyé kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo rò pé àkà àwọn àlàyé òun ìdọ́jọ́ ti lọ pé ìfẹ́ ká sọ ara ìtàn àti ká sáré kà wọ́n ládé nàlá lẹ́yìn tó kú ọ̀rọ̀ àwọn àfa àwa tán nínú àwọn sọ́lá nínú àwọn tó ti lọ òun gẹ́gẹ́ wá kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ̀ bá ń kà ọ̀rọ̀ àbùdá àtàwọn Abu Ja'far kúníyà ìmáàmù Tabari nù àhàrà ah, òní ṣe kọ́lá Abu Ja'far na wà átlù zúúrí tàbí bá ní àzúúrù ibi ń jẹ́ bẹ̀ẹ̀nú èdè Lárúbáwá òun ni tàbílù ṣẹ́yìn ká ṣe nǹkan lọ́ṣọ̀ọ́ ká bu ẹwà tún nǹkan wà wá fùhú bí ká máa ròyìn nǹkan bí kìlá fi ti pàtì pẹ̀lú nítorí àtọ̀ nǹkan ti rí èyí ìsọlọ́run ká lọ́lọ́run fáwọn èèyàn àdúrà tọ́lọ́mọ ọba ò tí ó pè lájọ́ àti ìgbà fáwọn èèyàn ká ló àti ìmọ̀ ìgbà ìwáṣẹ́ lálẹ́ òní ká máa ròyìn nǹkan ká máa beautify nǹkan ní ọ̀nà tí ń táwa náà mọ̀ sí tí ò rí bẹ́ẹ̀ ẹnìkan bẹ ẹ máa wò ẹnìkan bẹ nítorí jẹ́ ó súnmọ́ mi díẹ̀ nígbà náà ni pé àpàdé ńlẹ̀ kéwú bí ọmọ kéwú ló ti jẹ́ sọ ẹnìkan wá ń bẹ nínú àwọn tí wọ́n lọ́sùn yìí náà ni tó bá ti bẹ́ẹ̀ ṣe mòlúdì àbọ̀bẹ́ kí ni ẹni wọ́n ti wá jọjọ́ di pé ẹ̀yin lẹ́wà àti àbá ní òdì ẹ̀wà bá tọrọ àlọ́ ẹ̀fà bá wù yàn gbogbo ṣùgbọ́n ìgbò owó kò náà owó kẹta ní abá kó wá ipò níbẹ̀ ìgbò ìkọlẹ̀ lówó ìkọlẹ̀ lówó bàgé ọkọ̀ ti bàgé pa tọ́dà bá wá dé ní ọ̀wà bàbá búbú tó ní àwọn bàbá wa ní wọ́n dé o àwọn bàbá nù ìdí ara bá ti wíbá ìjọmọ̀ sọ ní wọ́n mọ̀ dáńsọ́mọ̀ ẹni tó mọ̀ dáadáa eléyìí tó burú bẹ̀rẹ̀ kí owó gẹ́gẹ́ tí wọ́n pè ẹni tó pè owó gẹ́gẹ́ sọ pé ẹni ẹmú ọtí ju dáadáa rẹ̀ ẹni àwọn èèyàn wá tọrọ àlùbáríkà lọ rẹ̀ ó ní kìnnàbù ní sáà ọjọ́ àwọn àgbà yóò tó wá lo òun ó ní òun náà wà bàbá yìí ó tó tó fi kìíní kìíní ẹ̀sìn ọdọ́ wa máa ròyìn ẹ̀ pẹ̀lú ròyìn tó mọ̀ pé òsì lára rẹ̀ ẹjọ́ ọ̀bẹ̀ kẹ́kẹ́ kọ́ mọ́ tùpẹ̀ dúpẹ́ ọmọ òun làwọn èèyàn wà máa tọrọ àlùbáríkà lọ́dọ̀ ẹni tí wọ́n mọ́ wà máa tọrọ ẹni tí ò tí bí wọ́n máa tọrọ ọmọ lọ́rọ̀ rẹ̀ ẹni bùkátà rẹ̀ sí ìyá tí ò tí kọ́lé òun tí àwọn ti gbé kalẹ̀ fún wa pé ọ̀rọ̀ tí wọ́n máa kú sọ́mọ̀ lọ́dà yẹn àfi má sọ ẹ pàbọ ẹ ní wọn sọ láti àrùkọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọn bá ti sọ báyìí. oró sọmọ lọ́wọ́ ni lẹ́yìn inú mi wá òkè é àwọn tọrọ wọn lọ sọmọ a ah, kárùkọ bá máa mú gbogbo tó wà lápò ẹ wọn bá máa dà wọlé wọn bá máa dà bò wẹlẹ wọ́n tún rọ omi lọ wọ́n á rọ omi lọ wọ́n àwọn kan gbómi lọ kìkan lálẹ́ wọ́n á gbómi lọ́wọ́.

àwọn àwọn olè àwọn alẹ́ ní ọlọ́run ó pèrè àwọn ní tí wọ́n jẹ́ àwọn ọ̀daràn gbogbo àwọn agbájú ẹ̀ tí ń lo íńtánẹ́ẹ̀tì bí gbá àyàn ṣé ibi ajẹ́ ní máa ń pèrè àwọn báwọn tí wọ́n ń dá àwọn jẹ́ yàwú jámi lóhùn ọmọ wọn kọ́ ẹ̀dá kò tí wọ́n pèrè àwọn ẹni jẹ́ jẹ́ pé ìkúnyà bẹ́ gbalú ẹ̀ẹ́ ara zuru ẹ̀rùn owó ẹwà dá dọ́là bòrò aláìlú ta ló nínú rẹ̀ tó sórí rẹ̀ ó da ó jẹ ègún mọ́yán ó gbowó lówó ó wà sórí rẹ̀ tó bá tọ́jú àlùkè àmọ́ ó jà bó tutù kí náà ń bá ká ayé kó láàbì wowó láàbì ọlọ́run ti kọ ẹni tí ó kọwọ́ mọ́ ó ti kọ́ ọmọ látàlùkè àmọ́ yẹ́nì kọ́ wà wà lọ́sibí wọ́ wà kí lọ́bẹ̀ wà ibi lọ́bẹ̀ wà tó ní ọmọ wà má wà lọ́bẹ̀ táwọn ìlú ní ìsọ owó jọfẹ́ tí a tó lọ yáwó báńkì tí a ti fi alọ́kàn balẹ̀ kí máa wọ̀rí wọ́n ló sì lẹ́ni tọ̀tẹ̀ ó sì lẹ́ni tọ̀tẹ̀ ọwọ́ dé ilé rẹ̀ tó dààmú kọ tó wò pé òun fẹ́ pẹ́lẹ́ tó jù lọ ó tún fi ṣe pọ̀ látẹ́ra ó sì dìbò kò sì wọlé kó padà di ẹni tí ń dààmú kí ilé kò táwọn èèyàn lọ Àbújá tí wọ́n dé jẹ́ ń dọmọ ń ṣiṣẹ́ lábẹ́ àwọn ìlú ní tí ọ̀dà Àbújá yìí Fẹ́ẹ́fẹ́ gbèsè tí bẹ lọ́rọ̀ ẹlòmí ní ìsìn ní bẹ gánà tí ń dààmú lọ́wọ́. Gbogbo owó lọ́wọ́ tó yá kóbi ta lé wọn ti gbà gbogbo ẹ̀ sí gbèsè. Ẹ sábà sàyẹ dákun ìmọ̀ kan jù èdè ẹ̀. Gbọ̀ngùn ìyá máa wà ní abọ́lọ́ máa ṣe fún. Ọlọ́ọ̀ni máa ń ṣe. Ẹni olówó jù ní gbogbo Áfíríkà wọ́n ní súùtì ló fi bẹ̀rẹ̀ fún kọ́kọ́ ń ta. Ṣé ìyá máa ta súùtì lólówó? Súùtì wá ju sìmẹ́ntì òdìgbà ọ̀dà wò ó wá di gbogbo nǹkan tọ́lọ̀ ń kádàrà pé yọ́dà kó tó dáyé ìgbàfọ́lọ́wọ́ bá lè yẹ́ bí máa sórí rẹ̀ o ìgbàfọ́lọ́ lè yẹ́ bí máa sórí rẹ̀ kí é sọ ọjọ́ èyẹ́ jẹ́ kí mo fẹ́ darí àwọn jẹ́ ń darí ẹ̀tọ́ àwọn àtẹ̀ ìbóló bá wọn sọ́dà alẹ́ pẹ̀lú sọ́dà alẹ́ pẹ̀lú wọn ìbò ní bá wọn ni ẹ̀mí ìjọ wò ní bó ń yá ayé ìgbó gbórí sùkúrẹ̀ tọ́lọ́wọ́n bá kọ́ ọmọ yóò pè kó tó kù mẹ́ ọ̀yá wàṣírkù kọ̀dìyàrẹ̀ kùrù fi dáàlì ọ̀rẹ́ ní ilé ṣírkù táwọn kan tún sí nínú sálà ọwọ́ ló ń dáhùn sọ yìí hmm. torí wípé ẹbọ ti ṣe lè ánàrú mọ̀hásánú lè áhàdìyì torí pé dáa ń pè lẹ́bọ ọjọ́ àwọn tí wọ́n ń ṣe lójú ah ṣé ẹni tí ń rúgbá tí ni odi ní nǹkan àwọn tí wọ́n gba owó lọ́wọ́ àwọn world organization kan lórí àwọn ẹbọ kan ni wọ́n wà fáwọn ẹbọ múlẹ̀ wọ́n ti ṣe lọ́sọ̀ fáwọn tí wọ́n ṣe náà hátà àpọ̀dẹ̀gọ́nù anáwò hapun jẹ́rù kí wọ́n tí wọ́n ní pé táwọn ṣe yẹn wọ́n náà dáa wọ́n wọ́n bá rí ìbàjẹ́ jù àwọn ní pé àwọn kan bè ṣù bọ̀ tó gbìyàn ní gbèsù sí pé àwọn tó gbèsù ṣé bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ sátán bẹ ní yunifásitì ìwé kan bẹ mọ nílé èṣù ló kọ táà jùwé èṣù táà jùwé èṣù tó fọwọ́ rẹ̀ èṣù yọ ọmọ ìjà fọwọ́ rẹ̀ èṣù ẹ wò ẹ dàpọ̀ ya. wàyà rẹ̀ kùrù bí ìyìnlù ìná. ẹ̀rọ lọ́wọ́ nínú tọ́wọ́nù rẹ̀ náà ni àlìjìnà orin kíkọ orin tìrìnrìn tìrìnrìn tìrìnrìn tìrìnrìn gbogbo orin burúkú tẹ̀ ń gbọ́ di ilé ìtẹ̀

ìtọ́ àfẹ́ káwọn èèyàn kọ́ ọmọ bẹ̀rùn alẹ́ wọ́n yóò yóò fóònù rẹ̀ wọ́n wá bá fíìmù bẹ̀ ó ti tún pẹ̀lú ààrẹ tí ó sàlàbí sàlàbí búùkù sàlàbí àwọn fíìmù àwọn òkú ó fẹ́sibúùkù kí ló wọ́n kí ló wà fẹ́sibúùkù kí ló mẹ́kí wà bẹ̀ kí ló fẹ́sì sí kí ló àǹfààní ti bẹ̀ mẹ́ kí ló oríire ti bẹ̀ mẹ́ kí ni dáadáa ti bẹ̀ mẹ́ kí ló wà mẹ́ lẹ́yìn kọ́ sálábí sálábí sálábí sálábí sálábí tó ọmọ kùránì ká tí ó máa lókì tí ó máa wẹ̀ gbà tí ó máa lọ láṣẹ tí ó máa kankan ní èsì tó wá ti ọlọ́kọ̀ bá kan àfa wà ní ẹ̀tọ́ dára ìkànnà àfa wà dáadáa wọ́n sọ̀rọ̀ kan láìpẹ́ wọ́n ní social media wọ́n sọ ẹni tí ọ̀ láhán dẹni tó láhán ẹgbẹ́ pé kálù orí báyìí wọn àbí dákọ́ sọ̀rọ̀ wájú ẹ̀ ṣùgbọ́n ẹbí kọ́ táìpù kó gbé síbẹ̀ ni ó tún sọ̀rọ̀ yóò tún kọ́mẹ́ntì lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ ẹjọ́ ẹjọ́ ọmọ ẹ̀ ẹ̀kọ́ lánà kò lè rí ọkọ sọ̀rọ̀ ṣùgbọ́n yóò máa sọ tiẹ̀ lórí kìíní kódà yóò máa pọ́ọ̀tì rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ìwọ náà máa sọ̀rọ̀ yóò wà jókòó wa yóò ẹ ọmọ ìyá tó sọ̀rọ̀ lẹ̀ ọmọ ìyá rẹ̀ ìwọ ìwọ ìwọ ìwọ yìí ló wọ̀ ìwọ. ọmọ ìyá wa yẹn gbèsè wọn tá ọmọ ìyá wa yẹn sọ ọ̀rọ̀ yẹn gbegele gbegele a ń gbé gbegele gbogbo ẹjí ọ̀la sọ́rọ̀ tó sí ọmọ mi ò wá ní sófin ìwé tó wá sí inú ìgbà inú tó ọmọ kéékèé mi tí ò gbé twenty ojú jẹ̀mí lábá bẹ́ẹ̀ bá nílé ẹ̀ dídí ẹ̀kọ́ ẹ̀ wà rà ìwọ̀n tó fún wa lẹ́jọ́ wá ó di kankan náà jọ ń kó fúnra wọn. sáàni àìsà ní kó fúnra wọn wọ́n ní wọ́n ní ilé àti àbúláì àtàbúláì wọ́n jọ kó fúnra wọn àbúláì àbọ̀ àbúláì àti ilé wọ́n jọ kó fúnra wọn sẹ́fọ̀ pé ìyọ́wọ̀ òbí à sílé ah, ọ̀gbọ́n ni ẹgbẹ́ ló ń lọ mo fi ṣàpèjúwe ni ebí èkúrú ti wà lọ wọ́n lọ́ọ̀yì ètò burúkú pé ẹni tó ti bàbá ẹ̀ lómi lọ abẹ́jẹ́ bàbá ẹ̀ kó sọ̀rọ̀ tó da sáwọn ẹ̀mẹ̀ kó sì bọ́ sábẹ́ ẹ̀mẹ̀ kó sì kọ́mẹ́ntì síbẹ̀ kó sì máa lámbà ẹ̀mẹ̀ níbi táwọn oníṣòwò ní ìjà burúkú yẹn ló burú. ẹ bá ti ojú akúrò níbi ń tà ń lọ ẹ bá ti tọ́jú. ìhànàhù aidan mímá yóò hà sínú rú tẹ̀rùjí ọ̀sán. tẹ̀sí wọ́n à ní lùlù sí orin mi ó dùn jù ká lùlù sí lọ nígbàtí wọ́n bá kọ́ gí òun yẹn wá yọ́n tún gbé lọ́lẹ̀ yọ́n tún gbé lọ yọ́n tún gbé lọ́lẹ̀ ẹlòmí ò lè sùn láì gbóhùn oorun ò ní wá yóò tún orin sùn ní yóò fi rọrí wáyé yóò máa sọrí wáyé yóò máa jùrí oúnjẹ yóò máa yára pàtó orin ní gbogbo bí ó ẹ̀dì kan jọ kan bá mi sọ ní ah, ó nígbà kan tí wọ́n bá sọ fún ọ̀hún pé orí ọ̀dọ́ owó òkè àfáwẹ́lẹ́ ìmọ̀ tí wọ́n sọ káà lọ́dà bí kíyàn sọ pé oúnjẹ jíjẹ ọ̀dà ìjẹ́ tọ̀rọ̀ jí ló túnmọ́ kọ́ má jẹun tó bẹ́ẹ̀ yóò sí tọ̀rọ̀ má jẹun bí ọ̀gbọ́dọ̀ má jẹun rí kí wàá lẹ̀ ń dán bẹ̀ kí lẹ̀ ń kọ́ bẹ̀ ìwàkiwà ìwàkiwà rẹ̀dẹ̀nà dán orin wo lọ dá ní jáde bí yóò rẹ̀ lọ dá tí èsà àwọn ọmọbìnrin jẹ́ wọ́n pọ̀ ní ẹkú sílẹ̀ tí ọlọ́run ní sẹ́mi àti ìwé rẹ̀ o tí àwọn èèyàn bá ya wèrè tí èèyàn bá rí wèrè tó bá pọ̀ èèyàn kí wọ́n sì di wèrè tí ò ní mà. náà. hátà yàtà ìyá sàmìhù sàmáàhù. jẹ́bi ìtẹ́ni tí ń bá ń gbọ́ lójú rẹ̀ báyìí mímọ́ gbọ́ yẹn nǹkan ọ̀ṣọ́ ni ó kà sí. ṣé àwọn èèyàn kan lọ títí tí wọ́n fi amptiri ṣe tí wọ́n sì mọ sórí lọ lójú rẹ̀ yóò gbé ẹ̀sùn òun lájú ó sẹ̀sẹ̀ tí kó dẹ́yìn àwọn rẹ̀ ń bì ń fi kiri fàì yóò sì wá mẹ́mórí káàdì yóò sì wọ́n sọ rí báyìí lọ àgbàlagbà ẹgbẹ́ wọn àgbàlagbà mìíràn tí wọ́n máa jó tí wọ́n máa yọṣẹ̀ tí wọ́n wọ́n nínú tó tún wọ bẹ̀ irọ́ pípa irọ́ pípa irọ́ pípa irọ́ pípa irọ́ pípa òpùrọ́ irọ́ pípa ní máa parọ́ ní máa parọ́ tó o bá ti ń parọ́ òní tó bá kọ́kọ́ da ọ kọ́kọ́ parọ́ èèyàn ní máa parọ́ kí ló ń parọ́ kí ló ń parọ́ ẹni tí mo ní sàbọ àkóbá fẹ́ lómi ọkọ̀ kò kókò bá rẹ̀ ìwọ́n sá ti dà wọ́n bá ti dà bẹ́ẹ̀ nìkan ọba dà olówó mú kúrò lọ́nà fún ọ ọmọ bá ti lọ. kálukọ́ sọ ara rẹ̀ dáadáa kó lè bọ́ lọ́n dáadáa. من عمل صالحا فلنفسه إن باشي على وجه من الله ومن أساء فعليها ولن ولا تزير واجرة وزر ẹnìkan níbẹ̀ nìkan rẹ̀ ṣẹ́kì àwọ̀ ayé lọ́tọ̀ọ̀tọ̀ ni kálukọ́ tẹ̀rù rẹ̀ gbé lọ́tọ̀ọ̀tọ̀ bàbá kan ọmọ kárí ọmọ kan ọmọ bàbá ní ọmọ tó bá ṣe tí bàbá rẹ̀ ń ṣe ní ó retí irú ní kó rí tí bàbá yìí bọ́ọ̀ bá ṣe irú ẹ̀ ọ́ bá tiẹ̀ náà bẹ́ẹ̀ irú tí wọ́n náà ṣe ọ́ dà oríire ẹ̀sìn tó bá wa bọ́lọ̀ ń jọba wọn wa tọ́lọ̀ ń kó mú adúgbò kó fẹ́ àsìkò gẹ̀ dáadáa ẹ̀jẹ̀ á irọ́ fi pa wọ́n lẹ́dí iná ọlọ́ni ń sọ̀rọ̀ èdè mi o láyé ṣe àdúrà zúrọ̀ irọ́ jẹ́mọ̀ pé irọ́ náà máa jẹ́ rọ́bọ̀ ṣàgẹ́sẹ́gbẹ̀ ní irọ́ ni pé kí ẹ̀ máa sọ ìlàáfù bí nǹkan ti rí ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tó mọ̀ sọ

náà. fàkúlù dáàlìkà mímọ̀ jáde kùnú fi máa nà sí. gbogbo táàmù ìpátá lọ́wọ́ ló fi ń jẹ́ àdúrò èké èké ni èké èké wàlàdínà láà yẹ́ṣẹ́ àdúrà zúwọ́rọ̀ wà ìdá àbárùn-ún lè láhùn ìmárùn-ún. wàlàdínà ẹ̀lẹ́bù náà ẹlọ́mọ kàtàkì òsì tíra bí ẹ̀lẹ́ kà tó lè gbádùn bí tẹ̀sí wọ̀pọ̀ tó ní ráńpà níbi àwọn tíra tẹ̀sí wọ̀pọ̀ ó ń jókòó tọ̀rọ̀ ọlọ́wọ́ ń bá ayá ayá ṣà ọ̀rọ̀ wo ló lè dàbẹ́ ṣùgbọ́n kàn ní ìdìbò ní àwọn irinṣẹ́ tó fi gbọ́n tí wọ́n wúyé kọ́mọ́ máa sọ̀rọ̀ lórí ọba ká tẹ̀sí ọ̀sọ̀rọ̀ kẹ́sì kọ́ sọnù pé ó kú olójú ọ̀dà o ibi tó ti ń kà á lọ ó lè tókè àti ìtúsálẹ̀ ó lè mọ́ ìmọ̀ bó ṣe jọyìn rẹ̀ papọ̀ ìgbọ́n tó bá ti ní àwọn irinṣẹ́ tó tó yẹ kó ní ó sàǹfààní tọkọ mi tafsiru káàkiri tẹ bá wo àwọn tafsiru káàkiri káàkiri ẹ̀yìn pé ìtumọ̀ lábù ìtumọ̀ bíi máa ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn abọ́n tafsiru ṣùgbọ́n lè ti ń sọ ń bẹ̀ ti ń sọ ń bẹ̀ torí àsìkò tó pọ́n pẹ́pẹ́pẹ́ ni o ẹ̀lẹ́mú ó ní ọ̀rọ̀ tí ó sàǹfààní ọ̀rọ̀ tí ó ti kí ó sàǹfààní ó náà kúrin tí ó náà kúrin pàtó òun náà kó àwọn ọ̀rọ̀ àsọjẹ tí ò wúlò sí jákà máa rú gbọ́ ó kó àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sí ọ̀rọ̀ ìná ọ̀rọ̀ aburú ọ̀rọ̀ òwòkúlù ọ̀rọ̀ bọ́ọ̀lù kàràkàrà gbọ́n bí àwọn jẹ́ ńlá wọn jẹ́ ọmọ kékeré jẹ́ ńlá wọn níbi ìsìnkú yìí ọmọ kékeré ẹ lọ́wọ́ fẹ́ jù ẹ bá jábọ̀lù àwọn ajábọ̀lù kí ló kàn wá àtàjábọ̀lù kékeré torí ọ̀lọ́ ọmọ àpá ọmọ ẹlẹ́ à ń jábọ̀lù nù kọ̀ yẹ kí ló kàn wá àtàjábọ̀lù ẹ̀yin obìnrin náà ẹ bẹ̀rù ọlọ́run déédéé ẹ bẹ̀rù ọlọ́run ẹ والمرأة راع في بيت زوجها أدم جلبرين لأقوى وهي مسؤولة عن رعيتها bóòlù ṣe darí àwọn ọmọ ọlọ́wọ́ àwọn èèyàn jáde wọ́n mọ̀ dààmú kiri lórí ntẹ́ẹ̀jẹ̀ lórí táwọn ọmọ jẹ́ ìdìmọ̀ àwọn ọmọ ilé tó ọ̀pọ̀lọpọ̀ tó yẹ ọlọ́wọ́n bọ́ sánú wa lọ́mọdé aláláṣẹ dànù wà ìdá márùn-ún ìlágòwì tí wọ́n bá kọjá níbi tí lágòwò bá wà ìdáwò yẹn bá ti ṣe náà dáadáa tí wọ́n bá ti ń sọ̀sọ̀ kú sọ tí wọ́n bá ti ń kò bìrì kó tó lórí àbúrú márùn-ún ìrọ́mà wọ́n lè lọ lẹ́yìn tó buyì tó bá kan lè kóra wọn ní bá wọn dá sí wọ́n rìn ìrìn àpọ́nlé ìrìn àpọ́nlé ni kéèyàn ó yìnbọn bá wọn dáṣà burú kẹ́rẹ̀ rẹ̀ ọmọ bá yí ọ̀la mọ́nú kẹ́rọ ọ̀mà wọ́n lọ lẹ́ni àpọ́nlé àwọn ìdérí àbẹ̀ ó sì débi wọn bá ti ń sàbúrú yẹn di máa bá wọ̀ ọ wà lọ bẹ́ẹ̀ mọ túlùkọlọ túlùkọlọ ọ̀tà bí nkọlọ tiẹ̀ bí nkọlọ tiẹ̀ tóbi jẹ́ kí kọlọ aláburú lọ fẹ́ mọ̀ ọ̀rẹ́ ni eré tó fẹ́ mọ túlùkọlọ rẹ̀ kí a turukọlọ bẹ́ẹ̀ ni di da yìí mìíràn bẹ́ẹ̀ mà kí lè jẹ turukọlọ aláburú ni wọ́n bẹ́ẹ̀ mú kí wọ́n lè bá fowó náà lọ́dà àwọn. ayé dá máa ro mi lágbo yìí. máa ń ro. yá a bá kọjá níbi tí wọ́n ti ń ṣe náà jẹ́nà jẹ́ ajá tó ti tó o. tí wọ́n ti ń ṣe wáńwá tí wọ́n ti ń ṣe ọkọ̀la tí wọ́n ti ń ṣe abínú yà tí wọ́n ti ń sọdún bú tí wọ́n ti ń padì ẹbú mọ́rọ̀ ó kẹrọ ọmọ wọ́n á pọn ara wọn ní wọ́n rìn pé ti ara wọn ní báwọn àwọn bẹ̀. ẹ dákun ẹ̀rí pé tí nìkan ọ̀dà ẹ̀rí pé tí nìkan tá a wá rí báyà báyà nítorí lè fi pàtàkì ní pé pé táǹkà pàǹjọ ni ẹnu àwọn afá àpapọ̀ ẹnu àwọn afá àti kíníkà là ń sọ àṣọ àyàkùrá ni ẹlòmíì lè sọ bẹ́ẹ̀ pé kíni ó dá ayàwó ni wàá mú wa hadith wo ni wàá mú wa ayà rẹ o àwọn àmì náà ti rí inú ẹwà lè fi kàn fún un.

wípé àwọn kìkìrí sọdún ní àsìkò wọn wọ́n ti fún wọn lẹ́bùn wọn gbà ó ń bẹ bẹ́ẹ̀ ní bí àwọn jíra mi ló jíra ṣe ṣẹ́kù ní sọ́ọ̀ ìbò tẹ̀lé yìí ẹgbẹ́ ọtí mo fẹ́ sọ yìí dáadáa o mo máa máa sọ ni o lórí àwọn tí wọ́n ń wá ní ọ̀sọ̀ tó ká wọ́n bá ní pé tó ti kẹ́ ẹ̀bùn yẹn kì í ṣẹ̀bùn ọdún wọn gángan ẹ̀bùn míì ni lápẹ̀júwe kí a bá ń sọdún adìẹ ní wọ́n máa ń pa ìrẹsì ní wọ́n máa ń rí ipò tọ̀ wọ́n fún ọ ní àpò gbàgbà. ibẹ̀ náà àwọn rìwáyà míì náà ní pé wọ́n sọ fún àlè wípé ah, ẹbú kí lélẹ̀ wọ́n ní ọdún nàìjíríà ah, eléyìí tó túmọ̀ sí wípé kọjá kọjá kọ ọdún ṣùgbọ́n àti dáàkọ ọdún yẹn gan kò bá wọn pé ó pè ló kọ mi tí ẹni tí ọ̀rẹ́ ní láti fi ọdún wọn ló kọ tí ń jẹ́ orí ọ̀gbẹ̀ bò ẹ̀dàkùn ní ṣókí àwọn ìwà ayà yẹn ò lálàáfíà ò gbèdú wọn lọ àwọn ìwà ayà yẹn ò lẹ́gbẹ̀ẹ́ wọ̀lá àbámu sọ pẹ̀lú tàbátìlù rẹ̀ ṣùgbọ́n lómi ò ní sọ wá aṣọ pé ọ̀la làáfíà ó ní ọ̀wà amú ní ọ̀lọ́ máa lò nínú àjọ òjò ń dá àpọ̀ sí àlọ́ wa. <laughs>

tí ẹ mẹ́jẹ̀ tún sọ bí tọ́wọ́ àti táwọn àríwáyà wà ẹlẹ́mí máa lọ́lọ́ ọgbọ́lọpọ̀ àríwáyà mọ̀ kọ́ bí àyè nǹkan tó wà lọ́pọ̀lọpọ̀ rẹ̀ tó kẹ́nìkan máa sọ̀rọ̀ pé ẹnìkan sọ báyìí lẹ́ni tí ọ̀gá láyé tí ọ̀dọ́rọ̀ lẹ́nu ẹ̀ sálàyé mi tí irú bẹ́ẹ̀ làwọn àríwáyà ń ṣe wáyé àwọn àríwáyà tí ọ̀lá láàbí àdé wọn bá wọn gbára lè mọ́ ti dé wọn fi sọ́ọ́nù torí pé sómi jẹ́ àyí wà lábẹ́ náà la náà lóòrọ̀ èmi ọlọ́wọ́ dé wà nù ìwọ́gbọ́ wà ìbá máa rú bí ìlàtọ́gbẹ̀rẹ̀ Àwọn tó ní ẹwà dákùn, ẹjá sáré fẹ́lẹ́ ìkùnkà tó dákẹ́ torí ẹgbọ́jọ́ ti lọ. Ṣé rí àwọn kẹ̀kẹ́ ń bẹ tó yẹ kí nínú àwọn mùjìyà bì wọn wà nínú àwọn tí máa láàyàn gbogbo ẹni wọn bá fẹ́ ilà tó bá fẹ́ sórí rí kó mójú tó mímọ́ ti jọ́sìn dáadáa ṣíṣe ìjọsìn tó lálàáfíà ì máa ń kó àìròdú bá àyàn kúrò níbi tí ọ̀dà tó bá jẹ́ pọ̀ dímọ́ sàkárù tó lálàáfíà tẹ́lẹ̀ èwo ni wọ́n wọ́n tẹ́ fún ọ sí tó bá jẹ́ pọ̀ dímọ́ yẹn náà bí lálàáfíà tẹ́lẹ̀ ó sì yàn tán adúrú náà bí àti bẹ̀lẹ́yìn bí fọ́ọ̀rùn kọ̀ọ̀kan before lẹ́yìn before lẹ́yìn àtẹ́lẹ́ dáyàn ló ó sì yàn tán lẹ́nu kẹwàá náà tó fẹ́ yàn mí fún ọ ẹja mójútó ń tọ́ lálàáfíà nú ẹ̀ ọlọ́run èmi àti ìṣe kò ń gẹ́ dáadáa iná wa alákòólé ṣe ń kọ́dí ìrọ̀bẹ̀rẹ̀ ìjọba tẹ̀lé tí bèrè bá wà ádàm bèrè méjì méjì péré ẹ bá ń kélé láti ẹ̀yìn ẹ̀wọ̀ sẹ́bẹ̀rẹ̀ wà bí òsì ẹni àbú ádàm tó àwọn alùbáríkà lọ́kọ́ náà ọ̀ sáàkọ́ náà eh alùbáríkà mọ́ ọkọ́ rí náà ẹ̀sọ́ ọkùnrin tí ń wo fíìmù lórí fóònù ọkùnrin tí ń wo fíìmù lórí fóònù dáa ti wíwíwí tí ọ̀gbọ́ dáa wíwíwí tí ọ̀gbọ́ tó ṣe pé tí ẹ bá wí fún ọmọ sọ́ọ̀bẹ̀ díẹ̀ tó bá yá atuntun wò baálé ilé nù ìzáká nà rọ́bù lẹ́yìn ìzáká nà rọ́bù lẹ́yìn nítorí lọ́rọ̀ ìbá àti ìmọ̀tò àìbáyìí kò sí inú rọ́pọ̀ fásitì ìmọ̀tò àìbáyìí kò sí inú rọ́pọ̀. ẹ má gbàgbé bí mo sọ rẹ mo ń sábà aláṣẹ yìí sábà rẹ tí èèyàn bá ìlú gbé wù yẹn fún kan ẹja ṣẹ́rí bí èèyàn bá gbọ́ pé aburú ìtumọ̀ máa ń rọ òkèrọ ọmọ nù tẹ́ bá ti rí káburú ń bí wọ́n para wọn ni wọ́n sàkó ń bẹ ẹ̀mí gbogbo wa yóò gbé àlè wí sáǹdì àwọn aburú àfi ká máa sá fún tí n bá mọ̀ pé èmi ò lè lọ facebook àbí máa lọ lé ibi tí ọ̀dà búlọ́ọ̀kù facebook kan mọ́ lò ó tí wọ́n bá mọ̀ yín pé tí wọ́n bá ti lọ hundred book àti kọ́ owó fíìmù lọ́wọ́ ra tán náà sọ bẹ́ẹ̀ ó tún fàì ó tún sí ìfowó ẹ̀ bó olórí tó bá wá kọ̀ǹtínú bẹ́ẹ̀ tíyàwó rẹ̀ wí fún ọ̀tọ̀ ọ̀gbọ̀ tí ń kọ̀ tí sẹ́yẹ ọmọ báyìí lè bá ọ mẹ́ ọjà náà tó máa mọ̀ pé dájú òun máa wò fún ọjà ó kú bó sì gbà lọ́wọ́ tiẹ̀ bó sì sọ fún pé ọ̀tá àbó fi mú bẹ̀rù ọlọ́run àbó fi mú bẹ̀rù ọlọ́run má wò kọ́mẹ́dì gan torí tíìmù náà bí ìmú ń jẹ wọ́n ni àkẹ́ẹ̀jẹ́ bí ìmú kọ́mẹ́dì kọ́mẹ́dì wo ìwọ́n kọ́mẹ́dì gbogbo ẹjọ́ wa lọ́mọ wúrú àwọn àbúgbé ẹ̀ wọ́n yìí sábà balance níbi dáadáa tí ẹ bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sùn wọn ní balance ọ̀rọ̀ ní balance níbi ẹ̀sìn ọkọ̀ jáàrí sí àbẹ́kùn lásán o ìròyìn tó dá ìròyìn tó lálàáfíà ìwọ ọmọdé àbí níbi kásìtà mọ̀ àtàkùn tó gbẹ́ kásìtà mọ̀ ẹ̀ẹ́lẹ́ bí àwọn olùrọ̀ tẹ́ bá túbọ̀ tẹ́ bá tó ti kú kí ló bẹ́ẹ̀ ara rẹ̀ lè mọ̀ ẹ̀dá kí láǹfààní ti bẹ níbi fíìmù ẹ̀wọ̀n kí láǹfààní kí lẹ̀kọ́ tó fẹ́ kọ́ mẹ́ kí ìbá sálá ìgbésẹ̀ àríkọ́gbọ̀n kí ni ọdún àríkọ́gbọ̀n ẹ̀jẹ̀ ni kíkọ́gbọ̀n aburú kí ọdún èṣù ọdún ọ̀ṣẹ̀ ìtọ́ ẹjẹ́ ìrọ̀lọ́wọ́ bàbá o ẹka àyàtàkà lónìí fún ẹjọ́ tó ń tàṣọ lónìí kí wọ́n lẹ́dí ìnà láyé ṣàdúnà ẹ̀zọ́ wàyíza àmàrò ìlàmùí wọ́n rí láwọ́ mímù ọlọ́wọ́ tẹ́mi àti ìṣẹ́ ìgbà náà náà náà mímá ọlọ́ọ̀bá ní kí ẹni tí ìgbà mú fi àwọn oúnjẹ tó mú sí tó ọdún lọ́wọ́ ní ọjẹ́ kọ́ mùsùlùmí kakọ́ fún ní ti ọjẹ́ ìyẹn dáa gbogbo àwọn nǹkan yẹn náà àṣìlò ló pọ̀ jù ẹ máa wo ẹnìkan ìnira ń pa tí ò bá jẹun ẹ̀mí rẹ̀ tí ẹgbọ́n kàjú mo sọ orí ọ ní ọ̀rọ̀ tìrẹgbẹ sẹlẹ ìṣẹ̀lẹ̀ méjèèjì aráàmù ní fún torí nǹkan ló ní ààbò aráàmù ní ọtí aráàmù ní tàbórí um, ẹja yíyan ẹlẹ́ja yíyan àtẹrẹ ẹlẹ́jẹ̀ tí wọn rò sì méjèèjì aráàmù ní fún ẹja ní ní àti dúró tàbí يرزق عبره لأبناء من المفاتيح متجانو eléyìí tó bá kéré káàbùrú bá ti pọ̀ ìtọ́ bá kéré ẹ̀yàn máa mú kọ́ lọ gbàwọn ibúrẹ́jì nígbẹ́ ìyá gẹ́ni ẹ̀fọ́n mi ọmọ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ìrìn ilé ta tó bá sáà dìmọ̀ kí bọ́ bá dẹ̀ lọ́wọ́ ní orúkọ kọ́ ẹ̀sìn ló ní ọ̀dà gẹ́gẹ́ nìmọ̀ ní ẹ̀wọ́ ọ̀nà ọ̀dà wọ́n àlúpàdé wọ́n àlúpàdé rẹ̀ tẹ̀ wọ́n àlúpàdé rẹ̀ tà ọ̀rọ̀ ike tọ̀rọ̀ alíbájúrò aláyínà ní sàníyá tẹ̀lẹ̀wàdá wájábà ṣokòrò aláyínà bẹ́yà sí lọ́gbà wákọ̀ lálàáfíà wọ́n àjìnúpadé àdẹ́bí o gbọ́ dáadáa wọ́n àjìnúpadé ẹ̀ o tó láàrínbájúrò àlẹ́ ìnákọ̀ lálàáfíà o àrẹ́bí wọ̀lú Mẹdínà àwọn èèyàn ságorí òkè lọ́wọ́ lọ́wọ́ pé ó dá ó ti dé ó ti wọ̀lú ní kò sẹ́ni ni wọ́n wá jọ wọ́n lùpàdé bá jẹ́ kí wọ́n jọ wọ́n lùpàdé ẹ̀ ní àní sọ káwọn tí wọ́n jọ wọ́n lùpàdé rẹ̀ pé wọ́n ti gbogbo ọdẹ́ ti di mùsùlùmí gbà náà hmm èmi ìbẹ̀rẹ̀ ìsìláàmù ló wíwọ̀ ìlànà ìwé tí bá àmọ́ títà òfin ìjìnlẹ̀ ní sọ mọ́kà èmi ní odi Madina làwọn àyà òfin ẹ̀sìn tó ń sọ̀kalẹ̀ gan àtúnlọ nípa ẹ̀ dèbòdèbò pé wọn wá jó pàdé wọn àti tọ́lá òsì tọ́lá alíbádìrò àlẹ́ náà kò lálàáfíà kò láì ṣẹlẹ̀ ìrọ́ ni èyí ṣẹlẹ̀ wọn àti ìlú bàndírì pàdé àná ìsọ̀lá lọ ẹwà àwọn jẹ́ ń lu bàndírì láyé òjò bàánì ìjẹ́ ń lù táǹjà ló ń kó sí ara bàánì ìwọ̀n bàánì ìwú àyíwẹ́jẹ́ lùbánu yá lù jẹ́ mọ̀ ti bí wèrè tẹ́ máa jó àbíwá sọ wípé jó náà mẹ́nu Islam ó dá òkè wọn lùbá tí wọ́n á lùbá ìwọ̀n tẹ̀lẹ̀kọ́ tó burú àtúntò àdánwò míì tán àtúnṣe ìgbìmọ̀ àwọn míì kà pé bàǹdírì yẹn ìbádà làwọn lè ṣe tó bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ irú ìbádà wò làwọn lè ṣe bóò ni mùsùlùmí ó sì wà tí ọmọ àrùkọ́ fẹ́ gbarú ládàtà níbi ọgbà sọlọ́lá táwọn àtàbí ọgbà tọ́lọ́ ń dá àtànàbí ìwò lànàbí ti lu bàǹdírì yìí ló fi bẹ́ẹ̀ ní bàǹdírì dáadó ẹ̀ ní bá bàǹdírì ní harrods ẹni bá ń sàúdí ẹni bá ń dùgbẹ̀ هذا وصلى الله على محمد وعلى اله وصحبه سبحانه وتعالى